وظالم رقيب واخذ أهله مهيمن طاهر بالتقوى والنقم ومن الخلوق وتاليهم ورافقهم أتى الأنام وهم رجال بالرمل ثم الصلاة على المقتل سيدنا أي أخطأ برؤية بل أنا رؤية وفمين والله ما قطعنا يمشي على أهله ومن تبعه نجاه والله والله ومن تبعه نجاه والله والله الحمد لله وعليه ولا عدوان إلا الظالمين ثم والسلام على خير أدم محمد بن عبد وعلى آله وصحبه أجمعين وبعد السلام عليكم ورحمة الله وبركاته ọba ní mo mọ ọlọ́mọ lọ́jọ́ ìrìn àti ẹ̀yìn ní àbòyí lábàárí àwọn abẹ́ àwọn àkàrà tó má dáwà tó mú yí àjẹ́. Máa bẹ wa lórílẹ̀, ṣẹ́kù wa lórílẹ̀, abẹ́ ọlọ́run jẹ́ jẹ́ látàrí. نعم وكان في مسألة أن في الأرض من تنسى يعني الله وضع سلوك فلا ترى الشيطان من علامة الشمس جلب من الشلام محمد صلى الله عليه وآله وسلم يسمى لغة الشياطين الشارع. إذا أعلم الله kuma ba ashiwajar da suke muhammad sallallahu alaihi wa alihi wa sallam àti àwọn ará ní rẹ̀ tí wọ́n rán pẹ̀lú àwọn sàhábà rẹ̀ tí wọ́n bá lùgbà kọmọ́dà wọ́n tó lé àwọn ọmọ yìí ó kárí gbogbo mùsùlùmí àgbàmà rí pápá tí ó yà wá lálẹ́ lẹ́yìn ilé àkíra wa lédè gbèsè bá kò gbé àsàlámù àlékún ọ̀hún lọ́ọ̀ni ọmọ sáà. Àtọ̀ọ̀ká èyí tó lọ́jà lórí. Ìlọ́jà ìgbèsè èyí ṣe tàbójú ní èyí ṣe ti ìgbójú rí náà bàbá ìlàkà mú èyí ṣe ti jọra ẹni lójú fẹ́ẹ̀sì ìgbìlàkà àwọn táwọn ọmọ ẹlọ́run ní tó bá ní fún àlàáfíà ní kálùkù wá ní láti ń lọ láti ń bọ̀ wọ́n ní bí wàá pè ta iṣẹ́ bu ìtọ́lọ̀ tó ń fún àwọn àlàáfíà ọlọ́pàá wọ́n tó dà láàáfíà àti àwọn. Gbogbo tó wá ní ìkan àti kejì àbóṣe ẹ̀kọ́ ní títí ń rí ìnira bóyá lágbọ́ ara ní àgbélú omi òróró ìjọba lọ́lọ́ fún bá sí o. Wíwí bá ń wí àbẹ̀lọ́ ọba nígbẹ̀lá tó jẹ́ àti wí. Ìjọba àtọ́ ọlọ́ ló ti sọ wa kó dáàbò wa ní àṣìkọ́. Àbàdé ọ̀rọ̀ náà bá bá ń ṣe

اللهم اجلس يا معلم قريب lórí ẹmá olójú òkú jẹ gbogbo ẹranko ọ̀kan ló lórí òkú jẹ ma kí wọ́n tọ̀ kùránì lójú òkú tó lè wọ́n tọ̀ kábọ̀ lè sọ fún ọmọ kùránì àlàyé kùránì lójú òkú tó lè wọ́n tọ̀ ìsáàmù tó kó mọ́ ìlànà ìkùránì àwọn tó kó kókó kò dé ẹgbẹ́ ẹgbẹ́ púpọ̀ lọ́rọ̀ orí sọ ọ̀dà lórí wọn Muhammad sọlọ́mọ́ ọmọ àríwá rẹ̀ tó kó kó dé ẹgbẹ́ pọ̀ nípa ọ̀rọ̀ ọlọ́run nípa ṣẹ̀ríà tí ò bá ti padà sọ́dọ̀ àti tó lé ìtàn tó tó ọ̀nà ìjẹ́ ń tọ̀mù ìṣojú wọn. Pápá àkèrè اللهم صل على القرآن يا أيها الذين آمنوا اتقوا الله ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو خطوات الشيطان الشيطان خطوات خطوات خطوات الشيطان خطوات àwọn ìṣíbẹ̀ ìgbésẹ̀ ṣẹ̀tọ́ ọlọ́run ẹ̀wọ̀n tẹ̀lé إنه لكم عدو مبين وتعطف وجوها على الشيطان أطلع سمع في رضي الله تعالى عنه أصفي وعطيه خطى لنا رسول الله صلى الله عليه وآله وسلم خطا وعن يمينه خطوطا وعن شماله خطوطا وقال هذا صراط مستقيم فاتبعوه ولا تتبع السبل فتفرق بكم عن سبيله àwọn ti لا تقول، tó kóòrò ọ̀tún ìlà tó kóòrò ní adòsí ìlànà òwe ìlà òwúrò ọ̀tún rẹ̀ aláti pa àwọn ìlà kéékèèké òfin rẹ̀ aláti tó àwọn ìlà kéékèèké Ànábì wa ní ẹ̀rẹ́ ìtókòrò yìí sáàjọ òró nì, sáàwá ti àwọn kéékèèké lọ́jọ́ àkòsí ẹjọ́ ìbú yìí. Ìjọ́pẹ̀ ní òru ni ọdún tó ń tà ìbú. Ẹjọ́pẹ̀ ní òru ni tó ń tà. Ọgbẹ́ هذا الصراط المستقيم تجوانا من تجو الله فاتبعوه كما تريد ولا تتبعوا السبل àwọn ọ̀nà kéékèèké tó yà tó pọ̀ àṣíjà sí rẹ̀rẹ̀ ẹ má ṣe tẹ̀lé èyí ìlówù nínú wọn sáàpà àkèrè ìjẹ́ tó lórí kiri pátápátá lọ́pọ̀ gbígbó máa ń sọ̀tìdì kó má ba àwọn agbẹnukọ lójú ọ̀nà ànábì lójú ọ̀nà sára. Lẹ́yìn aláàbò ti kú òun bẹ́ẹ̀, ìgbọ́dọ̀ mọ̀ ní ojú ọ̀nà ṣẹ̀tọ̀. Olúkọ́jú àná lòṣù pọ̀ sí ẹ̀yẹ rẹ̀ yẹ̀rẹ̀ mi. Ọlọ́run wa ní ilẹ̀ nínú ààrùn. Yòkúrìjọ́ mi nà sọ̀rọ̀ ìlànà. Wàlẹ́bí nà kápárù àwọn ìyá àwọn ìṣẹ̀tọ̀. يخرجونه من النور إلى الظلمات أولئك أصحاب النار هم فيها خالدون وهذه الظلمات هي ترك الشيطان وكلها تحت من وغلقه الكفر لأجل ذلك قال الله تعالى في سورة الكافرون قل يا أيها الذين قل يا أيها الكافرون لا أعبد ما تعبدون ولا أنتم عابدون ما أعبد ولا أنا أعبد ما عبدتم ولا أنتم عابدون ما أعبد لكم دينكم ولي قال الله تعالى لكم دينكم ولا لكم لكم أديانكم لأن الكفر ملة واحدة وابن صوفيا وماما Bẹ́gbà wọn fi inú kí ẹ lọ lè tí ó tó dà ọdún bá bọ́. Ìgbàdé ìgbà ìjọ tó mẹ́wàá ní ìtọ́ ìjọ ìjọ máa ṣe ṣe. Bẹ́ẹ̀ bá wọn ìgbẹ̀rẹ̀ akọ náà àtìpẹ́ǹtì ẹ̀. ó lò ní ìbá ń kọ́ ìyẹ̀bí máa ń sọ àtìmọ́ mẹ́lò ní ìkóòtò òun ó máa lápàtà ní àwọn ẹlẹ́rìn tó mọ́ káfíńpà tó náà lọ́ọ̀ta bọ́ọ̀lù pàtàkì àti bá ń méjì látàrí ìlúgbó mọ́lẹ́ àwọn iṣẹ́ ń pọ̀ dáadáa wọ́n náà gbọ́dọ̀ gbé ìlú. Làwọn ti á lọ kó kò gbé kí ó sì náà rẹ̀ ká pọ̀ dáadáa lórí ilẹ̀ tí wá tó lé lórí. Kọ́nà àwọn ọ̀dọ̀tán ó ní ìmọ̀ ló bọ̀. Fáàmù kan ìsọ̀lá ó mọ́ nìyí orí ẹ̀kọ́ ọ̀pá. Ọ̀rọ̀ ẹ̀yàn tí àwọn èèyàn wọn ní. Kò sí tó lè mẹ́sì tó ilá ìgbòǹgbò àyàfi kápọ́jú tó yé èdè bí ẹ̀sì tó lé lórí. Ìgbòǹgbò bọ́ọ̀sì àárín náà pápò ìkàpápò ìfọ̀lá wà náà yóò pàtó dín ìlà ìgbòǹgbò bọ́ọ̀sì. الكفر اذكر الله في lápáwá ọ̀rọ̀ ẹ̀yà sí ọ̀rọ̀ ẹ̀yà wọn ní lórí pé kò sí lè mẹ́rin ẹwà tó àdìbáṣà tó ní lé nìyẹn. Gbogbo ọ̀rọ̀ ń pàtà ní ìbèèrè omi ìlàwọ́. Gbogbo ìmọ̀ tó ṣojú ìyájá àwọn ìmọ̀ tó kóra wọn jẹ́ oníjẹ́ lágbáwá lọ́rọ̀ ìkámù sábà ní gbọ́rọ̀ ọlọ́mọ ọba ní ọlọ́run wà tí kọ́ ẹ̀kọ́ mi yẹ ẹ má bẹ̀rẹ̀ ní àgbàwọn aláìsíkọ̀ lórí ìlú. Ìbá lọ mọ́ pẹ̀lú ti àwọn sọ́jà àtàjì lọ kí wọ́n bẹ̀rẹ̀ tó. Wọ́n pa dàda pápá tí wọ́n dá lọ lára àtàjá láti àpá àpá seventeen years ẹgbẹ̀rún tẹ̀lé ẹ̀dọ́rẹ́ alẹ́ lè ta. ọlọ́run gbà ní wa látara bẹ́ẹ̀ ká padà sí ibi kan tí wọ́n mú sọ́wọ́ tó táwọ́ bá sílẹ̀ lẹ́ẹ̀kẹ̀sán ara ọgọ́ta sílẹ̀ ibẹ̀ ni ọkọ̀ wa gólẹ̀ sí lánàá. Ara àtọ́tẹ̀lé ilẹ̀ yóò ti ṣí lónìí, ọlọ́jà fún ní mọ́jà gúnlẹ̀ tẹ́bù tí ó gbó ìbú tí ó gbó ní ọdún ni ó já gúnlẹ̀ sí ọlọ́run àwọn òmìnira ìsànlẹ̀ ìfẹ̀lẹ̀ àárín nínú ṣe ń tọ́ ìrọ̀rùn nínú àmì wọ́n á ti والمؤلفة قلوبهم وفي الرقاب والغافلين وفي سبيل الله وفي السبيل فريقة من الله والله عليم حكيم ومنهم الذين يؤذون النبي ويقولون هو قل هو خير لكم يؤمن بالله ويؤمن بالمسلمين ورحمة للذين آمنوا منكم والذين يؤمنون رسول الله لهم عذاب أليم adúpẹ́kọ̀ lọ atájí ọlọ́run kò lọ́dọ̀ àṣìgbọ́n ẹni ẹ̀kọ́ ẹni èdè ọlọ́run tí ó ráyè láàrin wa abẹ̀rẹ̀ pẹ̀lú orúkọ náà bá ti ń jẹ́ àlọ́ àjàkẹ́ ayé àṣàkẹ́ aláàrẹ̀rọ̀ lẹ́yìn tí ọlọ́run bá ti kà á fún wa tán àwọn iná ẹ̀dá adárí fún gbogbo ẹni nígbà táwọ dúkìá rẹ̀ tọ́wọ́ fẹ́ yọ zàká ọba mi kò sífẹ̀ inú ń bẹ̀. àwọn tọ́jọ zàká rẹ̀ fún àwọn ìwọ̀nyí òyìnbó àwọn mẹ́jọ àwọn wọ̀nyí nìkan ni zàká tọ́ sí ọkọ̀ zàká ọ̀tọ́ sí bọ́dẹ̀ táwọn mọ̀ ń àwọn nípa àwọn gbígbà àkọsí náà sáà lè mẹ́nu bà. Tàbá dé kíláàsì tààlìmù níbi tẹ́ fi ń ṣe ìdánilẹ́kọ̀ọ́ gbọ̀ngàn nípa ìlàkà àṣọ bí mọ́sálà pé ìjẹ́ ọkọ lè yọ gbàká fún ìyàwó ẹ̀. Àbíyàwó ṣó lè yọ gbàká fọ́kọ, tẹ́gbọ̀n lè yọ bá kúrò, sáàkùrò lè yọ bẹ́ẹ̀ ìjọ máa lè yọ zàká fún bàbá ẹ̀ ìjẹ́ bàbá náà lè yọ zàká fọ́mọ àmọ́ sáyìlì kan nìyẹn torí èèyàn lè ní ẹ̀gbọ́n kan kéèyàn wò pé ẹ̀gbọ́n òun yìí ó kù díẹ̀ káàtó fún nípa jíjẹ mímu ó kù díẹ̀ káàtó fún nípa níyán lérò káwọn bá yọ zàká zàká wọn ni wọ́n pé pẹ́ ìpè kọ́nà wọn bá fún wa àwọn abẹ́ yọ fún ẹ̀gbọ́n wa tí sọmọ ẹ̀yà wa ìjà mi yọ fún bẹ́ẹ̀ ìdí ní bá yọ zàká fún torí kó ní ṣe wa náà ní pé ká tọ́jú ẹ̀ kì bá àjẹ́gbọ́n náà ló rákòó bẹ́ẹ̀ ò lè mú bẹ́ẹ̀ nìyàwó ẹni àìyọ zàká fún torí kó ní ṣe rẹ̀ tẹ́lẹ̀ náà ní kó tọ́jú ẹ̀ Ajẹ́pẹ́ ìgbàká ò dí ìwọ owó rẹ̀ náà lọ. Ìgbà tó bá tọ́jú àwọn ìyẹn tán ètò bá gẹ̀ẹ́sẹ́ tó ní ìgbàkáwọ̀. Ìmọ̀bí agbọ́dún nìyí. Àmọ́ obìnrin ó lè yọ gbàká fọ́kọ ẹ̀, ìyẹn pé ìyàwó lè yọ gbàká fọ́kọ. Torí pé kì í kú sojúṣe obìnrin ni tó tọ́jú ọkọ nípa pèsè jíjẹ nínú nílá sí òtẹ́lẹ̀ èyí ò ní ṣẹlẹ̀ sí ìjàmbé tí mo dákọ rẹ̀ aflẹ́gbùnù mọ̀sánrùn lẹ́yìn kan obìnrin rẹ̀ ní ìyàwó ẹ̀ ó lówó dáadáa ó wá lọ gbàgbá ó wá fẹ́ lọ fún ará àgbà ní gbàgbá lè aflẹ́gbùnù mọ̀sánrùn lè wá ń rí ìfòwúfẹ́ gbáwọ́jú sí àṣàkùn ọkọ rẹ ló lẹ́tọ̀ọ́ ní bàtà jù ẹni tó fẹ́ lọ yọ́pọ̀ arákùnrin ní òun ò ní gbà òun ó béèrè lọ́wọ́ ẹni tọ́lọ́ ọ̀rán tèmi àtiwọ́ onílànàbíwá Muhammad sọ̀pọ̀pọ̀ aléwá ìrọ̀sára tó bá gbọ́dọ̀ ànábì lọ ànábì wá ní sọ́dàpọ̀ àbdùmá báwo kí kí àkàkù Òdodo làbúláàbù ní Màkàrún bí sọ ọkọ rẹ̀ ló lẹ́tọ̀ọ́ sí zàká rẹ̀ jọ ará ẹ̀kọ́ lọ. Torí náà tó bèèrè bá ní. Tọ́kọ rẹ̀ ò ní, tọ́kọ rẹ̀ wá wà nínú ọ̀kan nínú àwọn ìran mẹ́jọ bá àkà láti pé tọ́ sí. Tí àwọn rẹ̀ ló sí ojúṣe rẹ ni kó mójútó ọmọ tẹ́lẹ̀ ọmọ òlè yọ́gbọ́n bàbá ojúṣe rẹ ni kó tọ́jú bàbá rẹ àmọ́ bó bá jẹ́ tógún wọ́n lè jogún ara wọn èyí ń kí àrínú kòránù sọ́tù فأصحابنا أسامة ولكناتنا تدعون أيهم أقرب لكم نفعا الله يا باباي Wàtíná òkun àtàwọn ọmọ ẹni látàdàrú ẹrù wọn, a jù fún èwo ní orí ní òkùnkọ́ jẹ́ àǹfààní ara wọn. Kí ni túnmà àǹfààní jíjá ń bí bá ní ọ̀pọ̀ jù fún ara wọn sọ́mọ ní ó kọ̀ jáde láyé ni àbí bàbá ní ó sọ ájú ẹ̀dúnṣẹ́ tó máa tọ́lọ sọ́run fúránì yẹn ìtumọ̀ rẹ̀ tó náà ní wípé bọ́mọ bá jáde láyé bàbá sí nínú ogún tọ́mọ sílẹ̀ dúkìá tọ́mọ sílẹ̀ bàbá ní bẹ́ẹ̀ náà ni ìyá òun náà ní bẹ́ẹ̀ nínú ogún tó ọmọ sí ilẹ̀ yẹn dúkìá tó ọmọ sí ilẹ̀ pé apápárá owó díẹ̀ fagbáríkà wọ́n fi mú wọ́n ní ọ̀nà Ọlọ́rin inú sí fún kọ́kùn láti àyà keje lè rí ما ترك الوالدان والأقربون ìyẹn ló bá ń ayà ẹlẹ́ẹ̀keje ní súra ẹlẹ́ẹ̀kẹrin súra fọ́ ayà pẹ̀lú lérí jáà fún àwọn ọkùnrin nà síbọ́n ìgbẹ́ fún wọn ìpín nínú sáọ́kàlùwà lè dáàmì nínú tí bàbá tàbí àpàǹpẹ̀ lóbi nínú tí wọ́n fi rẹ̀ àti àwọn ẹbí tààtúlé tún sí bá kan wọ́n lè mọ̀ sáà inú ìlú Ẹgbọ́n wà pé obìnrin ti lọ lé ọkọ kò sí ìgbọ́kàn ní dúkìá bàbá àti ìyá ẹ̀rọ ní orílẹ̀ wà ní ìgbà àwọn obìnrin náà ní ìgbé مما ترك الوالدان والدان بمعنى الاب والام tí bàbá àti ìyá ti ń bí ilẹ̀ wọ́n àkọ̀ọ̀gùn àwọn ẹbí wọn àwọn bá fi wọn ní máa ń fọ́nà fọ́nà tó kéré ni ọ̀fásùn àgbópọ̀ gbà tí wọ́n pẹ́gún èyí tí ọkùnrin yẹn tó rí jẹ nínú ogún ní ìlànà sí tí bàbá mi sílẹ̀ àwọn ìwà ní àwọn ní sílẹ̀ kan èló kéré náà ọlọ́run ní máa sọ nígbà tó ti wù kó kéré tó ẹ̀tọ́ tí ẹni àbúrálẹ̀ ò ní tó pé ogún ẹ̀tọ́ mi wọ́n ní sọ pé kúrò sí ẹni ẹ̀mọ́ kò kó bèrè ẹ̀tọ́ mi ní lọ ní ọ̀bílọ ní àárín bàbá rẹ̀ wá tó wá gbogbo lẹ̀ wá tó fẹ́ gbogbo aká olójúgbògbò rẹ̀ wà láìsí olójúgbògbò ẹ̀tọ́ rẹ̀ ní ó lè yàtà bàbá aṣọ ọjọ́ òun wá tó ń fẹ́ fi jẹ sí aṣọ ní 1940 àwọn olówó dáadáa àwọn nǹkan ọjọ́ àwọn fi máa ṣe ọlámì ẹlẹ́gbà àwọn mílọ́níà àti bílọ́níà tó ayé àwọn ọkọ̀ 1920 ọkọ̀ 1930 làwọn kí ló pé ẹ̀rùn vintage car àwọn ọkọ̀ tí ń lò kọjá yẹn làwọn jẹ́ ń lò ẹ̀ẹ́rí ọjọ́ láwọn ọjọ́ bí nìkan ti bá 2023 olè ọkọ̀ 1950 1940 owó ńlá wà ní wà

وإذا حضرت المسؤولين يمكنكم الله قضاء يا يعقوب الله Ọlọ́run ní ìrùsí ìkùnmù lọ òfin àwọ̀láàdìkù. Àkọ̀tẹ́lẹ̀ rèé o, àṣẹ rèé o, òfin rèé o látọ̀tọ̀ fún yín fi áwọ́láti fún nípa àwọn ọmọ rí fún àwọn ọkùnrin mẹ́sùlù hápí ọmọ pàdáyé ní irú ìta fún obìnrin méjì ní ọkùnrin tó gbà ìyẹn ni pé bá pín gbọ́n tí obìnrin kan bá gba 100,000 nínú ogún ni wọ́n fún obìnrin ẹgbẹ̀rún àwọn ẹ̀sán bàbá búrò rẹ̀ tó jọ́kùnrin 200,000 ni wọ́n gbà tóbìnrin kan bá 1 million ọkùnrin ó gbà 2 million lọ́nà ọ̀gbọ́n pẹ̀lú ìsìnkánà ìnílọ́ jìnà ń bẹ̀ torí nígbà tí ìyàn obìnrin máa ń gba máa ń rí ogún tó tún ju ọkùnrin wà lọ́ba lábẹ̀ kan tẹ̀síwájú. Tí a bá wá tóbi ni bàbá bí ilẹ̀ ní Fáwọ́kọ́sì Màṣáyé ní tí wọ́n ju méjì lọ, Fáàlà Bùsùlẹ̀ tó dùn fáà náà ráhùn tí ó máa bẹ báwọn obìnrin tó ní méjì lọ yẹn nílùú bá ìdá kan nínú mẹ́ta méjì bàbá mú kẹrẹ ọ̀gbẹ́ta àti sí mẹ́ta káwọn á mú ọ̀kọ̀ọ̀kan nínú mẹ́ta yẹn ká mú méjì bẹ́ẹ̀ ó ti di méjì nínú kíni nínú mẹ́ta lọ́pẹ̀ ní túùtọ̀ gbogbo máa pàrọ̀ á tí ó fi ilẹ̀ tàbẹ́ jẹ lógún kò lẹ́gbọ́n kò lábúrò wálà rárí ohun ní ìlàjì ní ó jẹ́ ń bẹ́ẹ̀ Ìdí mò ń lọ gbàgbà rẹ̀ Wọ́n jẹ́ ẹgbẹ̀wọ́ ìgbìyànjú fún ọ̀rọ̀ wáyé àbàwẹ́yìí wọ́n ni àbàwẹ́yìí wọ́n ni àbàwẹ́yìí fún bàbá tàbí ìyá ọkùnrin tó kú ìgbóhùnlè wá ìdí nínú mọ́ fún ọ̀kan nínú àwọn méjèèjì yẹn fún bàbá tàbí ìyá ṣúdù ìlàbà tàbí ìjàbà ìdá kan nínú mẹ́ta ogún méjì ẹ̀ wá ọba bíi kan bọ́ ọkùnrin bá kú ó fi bàbá lẹ̀sáyé ó fi ìyá lẹ̀sáyé tàbá mẹ́rin ogún yẹn ìdá kan nínú mẹ́fà ogún yẹn ni bàbá ọgbà lónàlẹ̀ ọgbà lọ́sọ́fẹ́ ìṣìta ìṣirò ogún pínpín yàtọ̀ sí fíkírù rẹ̀ títí rẹ̀ là ń sọ ìrànlọ́ yẹ ṣùgbọ́n ìṣirò rẹ̀ gẹ́gẹ́ nígbà tí wọ́n ní bàbá ọmọ ọmọ ní ìyá ẹ̀wà ọmọ ní Ṣẹ̀fẹ́ta bá ti lọ rọ́pọ̀ yóò di 2 over 6 yóò mọ̀ wá jẹ́ 1 over 3. Tó bá tún lára ọmọ ń kọ́, àti tó tún wá ní lẹ́bà ìjòlé lórí ìyẹn ní ìsáà ìyẹn ní mọ́ọ́dà ọ̀pọ̀ èèyàn ọmọ ẹ̀yọ́. Lẹ́bà kan rọ́pọ̀ àtọ́lé ìdìbò yẹn bọ̀ tẹ̀síwájú. Ìkẹ́ فإن لم يكن له ولد ومسجده أتواه فليه Ọlọ́run ní láti àkóńtà fún wálẹ̀ ẹni tó jáde láyé yẹ òbí máa wà wà nípa fún àbàwà àkóhù. Bàbá àti ni a fẹ́ jù fún ẹ̀ pàdé fún mi fún ìyá tó fi túnú ìdá kan nínú mẹ́ta ló jẹ condition yẹn ti change lẹ́ẹ̀kan ó lọ́mọ ní ìsìn kò lọ́mọ ọba ní ìyá rẹ̀ ìdá kan nínú mẹ́ta jẹba tí ó kún sọ́nà mẹ́ta ìdá kan ní ó kò lè yà lọ́wọ́ Náà, inú gẹ́rẹ́ ọmọ ìfún ọjọ́ ṣe ní ọmọ Fàíkà àwọn òṣèlú ọ̀tún ẹni yóò wá bí mọ́ra ṣùgbọ́n lẹ́gbọ̀n ó lábúrò nígbà náà ìpín ìyá òní jẹ́ súnú náà òní jẹ́jà ọmọ mẹ́ta rẹ̀ lápá yóò wá padà sí súdù yàtọ̀ àwọn ẹ̀gbá àbúrò rẹ̀ ogún ọ̀pọ̀ sí wọn torí pé kò sí nǹkan kan tó wà jábà àwọn lẹ́gbẹ̀rẹ̀ lájí there is no blocker we àwọn tí wọ́n máa ń bí gàgà sẹ́yìn bá ti lè ẹ̀gbá àtàkùrò lè rókù nínú ọ̀rùn jẹmọ́ oníyàwó ní ìpèrèkò bí ọkú tàbá tí wá dé wọ́n lé àwọn ìyàwó àtọmọlọ pé kò bá ṣẹ̀rí àwọn nìkan ní òjò lóyìn ṣùgbọ́n kò sí máa àwọn ìdákanú mẹ́fà ní ńlá ẹjọ́ sí ẹkùn wọ́n sí ìrìn àárá òjò ìrìnlẹ́dẹ̀ tí àwọn tó fẹ́ pẹ́kọ́ yẹn tí a bá ti yọ sọ́tọ̀ àsọtẹ́lẹ̀ tí wọ́n pè ní wíìlì délèlú tàbí tẹ́stámẹ́tì ìyàwó ìlú táwọn àgbàyà pọ̀ sí èdè ọ̀sẹ̀ ní òfin tí èṣe òfin ṣẹ̀ríà dáadé pé wíìlì tí wọ́n ní pé ẹ̀yìn yẹn yóò sọ pé òtún lọ́gbọ̀n tó lọ́gbọ̀n testament yóò sọ pé ìyàwó ọgbà ẹ̀yẹ lórí ìjọba ọmọ ọgbà ìjọba ìyẹn bu ṣẹ̀rí àpàtì ilé gbogbo ló ń sọ yẹn ṣẹ̀rí àìsàn ti sọ tó ń kálukú ó jẹ ọ̀làǹkàlù àwọn tó lẹ́ṣe wíìlì fún àwọn tí ò sí nínú àwọn tọ́lọ ní orí ogun ó sì ní black ó yẹ́gbọ́n ẹni bá burú ẹni ó yẹ́gbọ́n ọ̀dọ̀ rẹ ni ó wà fún àkọọ́lẹ̀ pé kí wọ́n fún ní iye báyìí àwọn àbá tó wá ń pín fún yẹn wọ́n wà lọ tó ní kí wọ́n fún yẹn tó bá ti lè ju one four ìdákan nínú mẹ́ta ogún rẹ̀ lọ òun fún ó wà á rí bí ìtẹ̀yẹ pé wọ́n ti sí one four ogún ẹ̀ fún àpẹẹrẹ nìkan ní ó fi million naira sílẹ̀ nígbà tá a bá ní sí tó ní tó ní ó jẹ́ million kí ni wọ́n million obìnrin kan tó ti kọ̀ sílẹ̀ wọ́n máa tóbi ní ẹ̀sìn kọ́ra wọn ṣùgbọ́n nígbà tó bẹ̀rẹ̀ wọn láàrin obìnrin yẹn lọ́rẹ̀ lọ́wọ́ ṣùgbọ́n lọ́wọ́ kádà àkọ́ bẹ̀rẹ̀ àwọn náà ó wá bẹ́ fún obìnrin ìpínyẹn ó wá ní ilé òǹkan tó fọ́ sí ibi báyìí obìnrin yẹn tó wọ́n fún àwọn ìjọ ṣiṣẹ́ rẹ̀ ní Nígbà tí a wá bá ní ẹgbẹ́ bá ṣe ilé yẹn fún àwọn tí wọ́n ń mọ èdè ilé yẹn fi jẹ́ ó wá lọ jẹ́ pàtípá sí ilé wọn wọ́n ọjọ́ fún ilé yẹn náà. Torí ó ti fi kí ni wọ́n á lọ sọ̀rọ̀. Ènìkan tí ò ní bá ti fi yàn nínú owó ẹ̀ láwọn akáàkọ̀ òbí rẹ̀. Torí pé kò sí inú ẹ tí ò ti owó ẹ̀ náà kì í ṣe ìyàwó ẹ̀. bóyá kí n tó rí torí tí mo kàn wá sọ ní wáyà yìí kò ní pé bàbá rẹ̀ yìí ogún ọ̀rọ̀ wọn ní ọ̀pọ̀ ní ìlú bàbá ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ Ẹgbẹ́ tí ó bàbá ní tó lówó ní bàbá ní ìgbà tí bàbá ní fún bá ń é lè fún ìrọ̀ mú mi wá ilé ìgbà tó wà lórí ẹ̀rọ àtúntò ilé ìlú. Ìgbà tí wọ́n fi gbọ́n lè ní ìpèsè náà ìrọ̀ mú ní dúkìá bá bàbá tó ti jẹ́ ìgbà lẹ́nu ní o. Kò sí ọgbọ́n kàkà sẹ́yìn. Torí pé pèsè àkọ́kọ́ ti máa ń nínú dúkìá ọ̀hún bá kú tó fi ẹ̀ náà pèsè sẹ́ka. Tó fi ẹ́ ìtọ́jú lẹ́nu ìgbésẹ̀ bá jẹ́ lógún. Ètò ọkọ̀ ṣe nínú ìlú fílẹ̀, òun ni àwọn ìnáwó, àjùmọ̀kúnà, àwọn ìnáwó mọ̀gbà àti ìwọ́ bí ìdáàmì tó ní ọmọ ṣe pẹ̀lú títí òkú àjọba àgbẹ́ni sí. Àwọn tó bẹ́ẹ̀rẹ̀ ẹ̀yàwó bẹ́ẹ̀ gba owó iṣẹ́ ẹ̀kọ́ pé ìgbà ìlàlẹ́gbẹ̀ẹ́ inú òun jẹ́ òun yẹ láti lọ àyàfi bá bálápọ̀ tí wọ́n dúró pé àwọn òṣùnà lóòrùn ajọ́ta fẹ́ẹ̀sì ìlú jíjẹ̀ ọ̀gá sí ọdún láàrín àtàbá lẹ́ni tó sọ pé òun fẹ́ gbóhùn bẹ́ẹ̀ pé ṣe dára lórí àwọn ọmọdé ọkùnrin gbogbo tí tí a ń gbogbo ìnáwó tó jọ máa òkú sí sí ìgbọ́n tí òkú ṣíṣe ìwò ìráwọ̀ ní pápọ̀lọ fẹ́ sí inú mẹ́rà alẹ́ bàbá olówó láwọn Gbogbo bá ná sí àláàrí ó sì wò ó pọ̀ pé ó kì í ṣe lára. Wọ́n tó jẹ́ ọlọ́gbà àwọn jákòó bẹ̀ وعملها ربهم فقالوا إلى أتدركنا فأخرجنا من النار أن تسمعنا في غنى فرحيجة ولا يقبل من يوم فرحيجة ولا وأنتم من يوم أدعى على من Wọ́n àti àwọn ọmọ àwọn òwúlò sí ẹgbẹ́ mú yá máa ní ọjọ́ ọlọ́run jọ́ pẹ̀lú ẹgbẹ́ ìrìn ìrìn ọlọ́run ní. Òṣòsì lọ́dọ̀ ọ̀rọ̀ ìwọ̀n tí a tó bí kò tó sì lọ́dọ̀ ọmọ àti jáde wáyé lórí àtàbí èso sì lọ́dọ̀ ọmọ ọgbà sórí Ọlọ́run ọ̀gá ní ọjọ́ ní ọwọ́ ọ̀gá yára lọ́dọ̀ lọ́dọ̀ lọ́dọ̀ Àwọn ilé ìgbówọ́ ikú èrè àwọn ìdíjú lọ́tọ́ kìí. under what authority has been to to us how our property is to resist to moving about our law Adam in a beautiful answer in the Lord Adam even Hakiba because he is all original and is all alive.

ilé èdè àti ẹ̀wọ́ lọ́wọ́ ní gbogbo gbé pàwọ́lẹ̀ káwọn pín gbójò wọ́n èsì ní bí ọlọ́run pọ̀ èsì fún ọgbé wọ̀lọ̀lọ̀ òye òun ọlọ́run àríwó ìyọ̀nù alásọ̀rọ̀lọ́run òye bàbá àwọn náà wà lábẹ́ ìwà lórí sọ́ọ̀bù ìdẹ̀tọ́ pẹ̀lú agbára tí wọ́n lórí sọ̀rọ̀ aníwọ́nà ẹni tó fi fún sọ pé òun ni olùkan olùkan òun sì lórí sọ̀rọ̀ yóò láyá pẹ̀lú sórí olùkan tó tó bá. Tó bá ń takú wọn lé ó kọ yóò mọ̀ ìdákẹ́lẹ̀ yìí nígbà náà kò ní jẹ́ fún sùúrù nígbà ọlọ́pàá tó bá dé

ومنهم الذين يؤتون النبي ويقولون هو قل هو خير لكم يؤمن بالله ويؤمن للمؤمنين ورحمة للذين آمنوا منكم والذين يؤذون رسول الله لهم عذاب أليم ليس يوم ọ̀rọ̀ àwọn mùnáfíkì bọ̀ nígbàtọ̀wọ́ mọ́rọ̀ máa bọ̀ nínú síra ìwọ́n ti pàwọ́ máa ọ̀rọ̀ wá sí ọ̀rọ̀ ọ̀gbà pé bọ̀ láàrin ìdúrà àwọn ìjọ́pọ̀ wọ́n ò sọ́dún wa ṣùgbọ́n àwọn àwọn onímọ̀ tẹ̀sílù tí wọ́n ní mọ̀ nípa ń bá ń pè ní ìlú sílà ìlú sílà ní kí ni ìbáṣepọ̀ tàbí ìsopọ̀ tí ń bẹ láàrin ááyà àwọn ló wá ń sai ku da an bi kuma ala yi kuma ba ba su wala Allah ba da wata ta ka ba ka na sai ko a ti da ba mu da bi ki kule shi ba da ba ma mu da bi ki o wa la la da ki ke ri yo to ke ko wa na ke ri shi ba mu da bi ki a o ma ki no o e wa ta ba o so ni ba ko ni ki ni da ọlọ́pọ̀lọpọ̀ àwọn onígbà kó òdodo ṣókí ó bọ̀rọ̀ àwọn èdè rí níwọ̀ta ọ̀rọ̀ mìíràn tí ó gbọ́n Bí yóò bá agbálájọ nínú ọ̀rọ̀ wọn, wọ́n ní ẹni tí ń ṣọ́ ní fáàmù, tàbí ó lè ṣọ́ wọn bẹ́ẹ̀, ọ̀dọ́ láti wà lọ́wọ́ rẹ̀. padà sọ́rọ̀ àwọn mọ̀láńtì bíbí bí pápọ̀ káàlẹ̀ mọ̀ sí ọ̀rọ̀ wọn kìí sọ́rọ̀ ọwọ́ yẹpẹrẹ mú kìí sí sọ́pá ojúrẹ́ náà ọlọ́ni wà nínú rome ayé nínú ìmọ̀rànkí àní sẹ́yìn bẹ nínú àwọn táńbọ̀rọ̀ wọn bọ̀ kákó sọ̀rọ̀ kákó sí ọ̀rọ̀ kàkà alẹ́bìnà lọ́rọ̀lọ́rọ̀ lọ́rọ̀lọ́rọ̀ àwọn tí ó ń kó ní rábá lọ́bí wọ́n máa ń sọ láì lẹ́nu wọn ní pé ó sì máa ń pẹ̀ tó wà àdúrí ìfẹ́rí ẹ̀ fún ọmọ ìgbé tí kan ní ó kí ni ṣùgbẹ́ ẹgbẹ́ tí ọ̀pẹ gbogbo ọ̀rọ̀ bí náà gbọ́ gbogbo ọ̀rọ̀ èyí máa tẹ́ kí ń fi nípa láti àwọn olówó wá yóò gbọ́rọ̀ wọn ó jẹ́ wọ́n mú àwọn aláìní àwọn sáníkà èyí rúrú mú àwùjọ tó wá jókòó tí ẹ̀ yóò gbọ́rọ̀ wọn lọ́dún gbá náà Ṣàbọ́lọ̀ fún ìjọba pẹ̀lú ìjọba ayọ̀ tí tó sọ́ọ̀tù àgbàgbà àgbàgbà ìrọ̀lẹ́bí kálákàwà jẹ́ àpò ó fa ojú ìṣẹ̀lẹ̀ kan ló ṣẹlẹ̀ inú orí ọ̀tún akọ́jú ni ó fẹ́ béèrè ọ̀rọ̀ lọ́wọ́ àti nípa ẹ̀ lásìkò lánàá ti bá àwọn ọ̀rọ̀ ìlú mọ́ta á sọ̀rọ̀ láti pè wọ́n fẹ́ sí nílè sí wípé pàpọ̀ ilé ìpàdé ìgbàgbọ́ ọlọ́run gbogbo òjú ní ó gbà ẹ̀fà kíyèsí. Oṣù tẹ́lẹ̀ tẹ́lẹ̀ nílẹ̀ Yorùbá, àwọn nǹkan wọ́n gbọ́dọ̀ súnmọ́ nípa ń pè láàrin ọjà ilé ìrìnàjò lábẹ̀ nínú ọ̀rẹ́ ọrụ àti mọ́ṣáláṣí yóò sọ máa pẹ̀lú aláìsàdé sí ẹ̀ nírẹ̀ sí wípé àwọn ọ̀gá yìí nígbàtàrà èèyàn ti wo àwọn ọba tó lórí ìwọ̀n àwọn ọ̀gá tí ìmọ̀gbẹ́ agbọ́kínú yìí olóòjákọ̀ àwọn aláwọ̀ náà wọ́n yìí kọ́ ọ̀dọ̀ bá mẹ́ tó láti ẹgbẹ́ lẹ́nu ẹ̀ wọ́n máa orí ibẹ̀ kí ẹbọ wọn náà kó lè láàrin ìwọ̀n ìròyìn jáfẹ́ ṣe àwọn ìwọ̀n lè sí ẹgbẹ́ abẹ́ṣòro ẹ̀yìn ẹgbẹ́ mọ́ Àwọn òṣèrè lọ́wọ́ kí mo mọ́ṣọ́láṣí lọ́wọ́ tó jùlọ láti láìpẹ́ ẹ̀sìn yóò dá ní ọmọ òbìnrin jẹ́ ọmọ mọ́ṣọ́láṣí ìlẹ́nu. Gbogbo àwọn àwọn ẹ̀sìn wọ́n lè ṣe gbogbo ìrànlẹ̀ àti bàbá wọn wọn Bẹ́ẹ̀ náà àwọn ọ̀pọ̀ inú tí olówó bá sì ṣe ẹ̀rú ẹ̀ ó ṣe wọn ló ti àwọn ọmọbì láti ní àti mẹ́ta àti ọ̀pá àwọn orí tí wọ́n jẹ́ wíjọ́ bá ìmáàmù àwọn ẹ̀ẹ́ ẹ̀yìn lọ bá ìmáàmù tó dà láwọn olùgbà ni arákùnrin wá dé àdébí wá kóró ojú sí nígbà Ẹjẹ́ ìyàwó ní ẹni ní máa tó bá sọ́rẹ̀ lọ́wọ́ wá ní àkàtà ẹ̀sẹ̀ wá ní ara rẹ̀. Ọ̀rẹ́lẹ́ jẹ́ أما الذي يرجى فأنزله بالقدر وما عليك ألا تزكى وأما أن جاء وهو يخشى فأنت عبد لها فكلا إنها تذكرة حسبك ọlọ́run ní ápàtà tó fàájú wátà wá lọ́lá tó pẹ̀yìn náà àrùn já àgbóyìn ààrẹ nítorí bí ọkùnrin akọ́jú náà ó ti wá bá náà. Ọ̀nà ìjẹ́ ìjẹ́lẹ̀ àrùn ẹ̀yẹ́ wà máa ń lè rí ìkà làálẹ̀wó yàtàkà tí ó fi náà bá ti bí i. Fẹ́yà ẹni tí wọ́n lápọ̀ jù yẹn yàtàkà yóò fọ́ra rẹ̀ náà أو يذكر فينفع bàtà tó bá olùgbé jọ wíwá sílẹ̀ oṣù sí láǹfààní. Ọ̀nà ìgbàgbọ́ ní sáwọ́rọ́ àwọn tó ti gbàgbọ́ láwọn ti tó mọ́. Kò sí tí máa ń múyà ṣe àyàkókò rẹ̀ ní sọ ọ̀rọ̀ ìgbé ìgbẹ́ tó tó mọ́. Yẹ́wà wọn bá ṣe sọ nínú súra wọn nìyẹn nínú ọmọ òṣùwọ̀n ìrìnà. اقرأ باسم ربك الذي خلق خلق الإنسان من عمله اقرأ وربك الأكرم الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم كلا إن الإنسان ليظلم مشهور ومن يتطاول الخجالة كلا تجري فجالة Orí ìrẹ̀ ẹni tó tó bá ń ó ní àrò ìyàwó túnmọ́ ó bí ma àwọn ọmọ pọ̀ rẹpẹtẹ. Ó kọ dúkìá ó lẹ́ṣin, ó ní àkúnmi, ó ní gágágágá nígbà náà. Ó láwọn ẹran tó tí wọ́n pọ̀, ó ní góòlù, ó ní pàdákà, owó tẹ́lẹ́tẹ́lẹ́

tí a máa lè gba owó ẹ̀yọ 20,000 ẹgbẹ̀rún lọ́nà ogun ó ló ní ọ̀kẹ́ owó rúmi. Oòrùn ni wọ́n padà sí tòun káyọ̀ wá sẹ́mùpẹ̀ ní iye ó tẹ́lẹ̀. Ṣùgbọ́n wọ́n tó rí pé kò sí àwọn ọmọ ilé ìwé máa ń pápá àwọn tí ó wá látọ̀ yọ ọmọ láti pọ̀ ní Yorùbá àwọn láti ní iye ó máa tó bí pàtó ilé ìlú owó yẹ́sọ iye ó wọ́n wá ní òkú káàkiri òkú àkùnkùn wáyé gbogbo wa ìwádìí ti ṣẹ́ rí owó tápẹ̀lú títí wọ́n ni ẹgbà wọ́n dápẹ̀lẹ́ gbà 2000 ìgbà mẹ́wàá owó yẹn lọ ṣe déédéé owó ẹyọ tí wọ́n bá ka ẹyọ kan tó pé 2000 yẹn pé títí yẹn ìgbà náà ṣe déédéé iye títí yẹn lè rà lọ́nà tó di ara mi bábábábá ló bá ti ṣe nǹkan wọn lọ bí mo dábẹ́ ló ń bẹ̀rẹ̀ ọlọ́run ní àwọ̀ àwòrán náà tó wá ní owó pọ̀ lónìí owó táwọn ará lójú owó sílé ìlú kìíní sáfẹ́ owó kan fúnra ẹ̀ bí ọlọ́run kan ajé òkúkú ní sọ àbí elégbèjì àdúró amúnibálẹ̀ nígbà tó ní bọ̀ sẹ́lẹ́gbọ̀n àtàtó ní jẹ́ òjò máa ń tẹ́lẹ̀ ilé ní orí ọ̀rẹ́ rẹ̀. kéèyàn tẹ́lẹ̀ tẹ́lẹ̀ wọ́n fọwọ́ lù ìrẹ́lẹ́ ọwọ́ owó ni àwọn tẹ́sí ní kéré. tí wọ́n bá ń lọ wọ́n rù tẹ̀lé wọn lù. àwọn olóògbé nínú ni

náà lọ́nà ìwé ìgbẹ̀lú lọ́wọ́. Àtúbà yẹ́ fẹ́ máa ta sùn, kẹ̀kẹ́ ní ogun, gbogbo àwọn sùkú àwọn tẹ̀lẹ́tẹ̀lẹ́ ìdílé tó kẹ̀kẹ́ wà fún ìrẹ́. Ìbàdàn àwọn ẹgbẹ́ tó lọ́nà kẹ̀kẹ́ tó lè wá. Olówó nù kẹ̀kẹ́ wá ní àfihàn Kẹ̀kẹ́ àwọn ọmọ kéékèèké láti ẹnu ti ń dánú náà gbogbo àwọn tí wọ́n ti kún dáàmì nítorí pé wọ́n bá ra fọ́ ohun pọ̀ àbáwọn tó bá ra fáì ohun pọ̀ àbáwọn tó bá ra fẹ́sán wà dùn fáì ohun pọ̀ pàtó láti fáì ohun pọ̀ àti evolution àwọn ọ̀pọ̀lọpọ̀ ọ̀pọ̀ ìgbò dáadáa lórí lọ́wọ́ ti fáì ohun pọ̀ evolution àwọn ọ̀pọ̀lọpọ̀ dáadáa Tàbí orí microphone oh evolution tí ó Bọ́lá pé ìbátan àwọn kéèkéé ó pé èèyàn sẹ́yìn tó láti ẹ̀rọ àwọn ọdún ìgbà. Wọ́n ti ṣe kéèkéé ìgbà fẹ́ sọ́kọ̀ ìgbà ọmọ mi. Wọ́n kí wo? Ìdá àwọn ọmọ tó jẹ́ ìpàkọ̀pọ̀ tó kú gbòòrò tó wú ẹwà bẹ́ẹ̀dì ní ilé bẹ́ẹ̀dì lò lọ́nà ọjà wa tó fi pa ìlójú wa. Tọ́jà àyè ìrìn rẹ̀. Gbogbo àwọn tó wá ti kú láti ṣe orí tó fẹ́ fún lánàá àtàkùn tó wọ́n lọ ṣẹ́ṣọ́ tí wọ́n lọ ṣòro owó ẹlòmí ọmọ ẹ̀ ẹlòmí lọ́mọ ọlọ́mọ ẹlòmí lóyàwó ẹ̀ ẹlòmí lóyàwó méyàwó ẹlòmí ìlú bàbá tó bí ẹlòmí lóyàwó bí ilé tó mẹ́rin fáìkó bá ẹlòmíṣàn fáìkó bá ẹlòmíṣàn ẹlòmíṣàn wà á sọ́kọ̀ mẹ́lòmí sóra àrùn owó ní gbàgbọ́lọ̀ wọn bá ń sọ fún wa ní òkú láti ilé ayé ìgbésí ọ̀sán ni ìtàkà nínú tọ́pù ètò ọjọ́ bí wọ́n fáàrà ìrí ìlú Àlẹ̀ àṣílà tí tí ò ní fẹ́ tọ́wọ́ ìkánjú, tẹ́gbọ́n ìkánjú gbaná, ó wá rà lónìí, dídú gbaná, ó ń gà lónìí, bẹ́ẹ̀ náà ní tòní òní jẹ́ ìjọ̀jọ̀ lọ́wọ́ torí náà látọ̀ nǹkan jù ẹ̀rẹ̀ àrúgbọ́ ẹ̀. Ìyàwó wá lárí, ìyàwó pọ̀, àti ìyàwó wá pọ̀. Ọgbà bí ìyàwó àgbẹ́lógó ti di kọ̀ǹpútà tí wọ́n wá kọ́ ọgbọ̀ sí ìwọ̀ nígbà lórí ọ̀sẹ̀ ẹ̀ ìyàwó lọ sí wọ́n ń pè ní jìbìtì bára fẹ́ bá oṣùgbò owó kápé èèyàn yẹni aró tí aró aró ti iná jẹun ní púpọ̀

òun ìyàwó plus ìlú. ìyàwó fún ẹ lẹ́yìn òní lẹ́yìn olówó kò ní lọ fún àwọn ìyàwó mọ́lá lọ tí wọ́n torí òkè lọ ṣiṣẹ́ ọmọ wọn mẹ́sì ọmọ ìwọ náà ó padà sí tọ́tọ̀ ìyẹ́wó lò wọ mọ́nà ọmọ yóò padà sí ọ́sẹ̀ ìyàwó olórí ikú ó ní òun pàtó àwọn ọmọ òfìjà ọjọ́ méjì lórí ìfọ́mọ̀ òun Gbogbo pàǹtẹ́ lónìí, pàtàkì yàrú ní òní wúlò lọ́lọ́lá. Dàrósà tẹ́kù ẹ̀lọ òwò ní YouTube, ẹ̀lẹ̀lọ Google. Ilé tó wọ́n lẹ́kọ̀ọ́ sí ìjàǹkárìwọ̀ ní lónìí. Dàrósà ó ṣájú àwọn ọgbájẹ́ olóògùn o àwọn àjọ́ bá jìnà sí o sáàkóso ìwé kó bá ta rẹ̀ o nítorí pé aṣọ rẹ̀ ìlú èkó ní sí máa lọ lọ. Ẹ̀sìn ìbọ̀sọ̀dà ló máa Nàìjíríà ló lówó dé. UK àwọn kàtù jùlọ. Kéde ìjàmọ́ ọ̀gá ọ̀gá rúdà bẹ̀rẹ̀. Bẹ́ẹ̀ni wọ́n ti àwọn bàbá wọn lọ́pàá. Àwọn bàbá wọn lé sí ibi àtàlẹ́ wọn ní olówó ìdàrúdà. Aṣọ ẹ̀ wọ́n ti dàrọ̀ ẹ̀yìn. UK wọ́n mọ́ kọ́lọ láti Nàìjíríà láti ṣe lọ́ndrì ẹ̀jẹ̀ rántí ìgbàjẹ́ ẹwọ fúláì ẹwọ níbi tó tó wọ́n jẹ́ ilé rẹ̀ ìdájọ́ wa tó bẹ̀rẹ̀ pé wọ́n yóò kọ́ ilé ìsúrù náà àti ní wọ́n bẹ̀rẹ̀ pé wọ́n ilé ìwọ̀n àwọn ẹlọ́wọ̀n jẹ́ kú ẹ̀rí lẹ́ndí ẹ̀rọ̀lẹ́ gbọ́gbọ́gbọ́gbọ́ àwọn ìgbèròlówó kìí sí àwọn ọ̀rẹ́ Pẹ̀lú ọlọ́lọ́lọ́lẹ́ ọkọ̀ ojú omi, kò lé ní ọkọ̀ ojú omi yẹn. Ìsọ̀ ní kọ́ ló kí ó rẹ̀ lé rẹ̀ ti gbà náà ìjọba náà jẹ́ ní shadow love chasing shadow àwọn tó ṣe bí nílàgbàmẹ́ àwọn wá gbogbo wọn parẹ́ láyé wọ́n pọ̀ shadow yẹn ni òjìjí máa lé ní olè rímú káwọn ọ̀rọ̀ ọ̀rọ̀ orílẹ̀-èdè oko tí ó padà èlú tí ó kó ẹ́pàdà já sí. Alọ́gbẹ́ṣẹ́ ilé ẹ̀lórí ìpé lórí kò tẹ́lọ́ pẹ́lẹ̀ yẹ wà àwó. Àwọn kan lọ́ṣùgbọ́ wọ́n wọlé lóòrùn ó pá kú òṣùlé kò lè pẹ́pẹ́. Àwọn tí ó mọ̀ wọ́n rẹ̀ ń jẹ àbẹ́nu òru gẹ́gẹ́ àti ní pé kéèké tẹ́kọ̀ọ́ aláàrẹ́gbọ́ àbẹ́yìn ẹ̀ẹ́ yóò tó ọmọ Ọmọ bá láàrín ìgbà náà bóòrè fún èéwé fún èèyàn. a àpá ọ̀rẹ́gẹ́ ẹgbẹ́ ẹgbẹ́kùn ìjìl àìlọ kẹ́kùn ìjìl kàtà sílẹ̀ ilé olè ilé ìjìl àpilẹ̀ owó dánù láàrin ìpínlẹ̀ ọlọ́pọ̀ olùsí ọ̀dára lọ kẹ́kùn ìjìl torí àwọn àwọn alàìjírí wà láàpọ̀ àwọn alàìjírí wà láàpọ̀ àwọn alàìjírí ẹmọ́kùnrin ayé lọ́wọ́ lórí ní ẹ̀ṣẹ̀ wà ní òdìwọ́n àtọ́fẹ́ àtìbá ẹni ṣèpátẹ̀ níjọ́ bẹ́ẹ̀ kò yẹ ká mọ́ tó sọ orí àwọn ọlọ́rin wá jẹ́ sí ẹ̀ṣìn àti ọ̀sẹ̀ ní ẹmọ́kùnrin òjì ẹ̀bí bẹ́ẹ̀ àìjẹ́ bẹ́ẹ̀ ìdákọ̀ọ́kan láti ilé ilé méjèèjì lórí agbẹ́kọ̀ọ́ bá jà tí ó bá ní kò jáde ní ẹgbà ó ṣe nínú ìṣẹ̀rí àmì ẹ òun àti àwọn ẹ̀ àwọn olùrànlọ́wọ́ ẹ̀kùnkùn wọn ni ó ṣe òun mẹ́ta pọ̀. Àdọ́bì ní wọ́n gún àpọ́ọ́kà gọ́ọ̀lì máa ń áwó màlúùmà rọ ọmọ ìyá rẹ̀ lọ́wọ́ gọ́ọ̀lì máa màbìlú máa ń kó bá jẹ́ náà láti àbòsí fún àlọ́wọ́ àbẹ̀wọ́n ọgbọ́n lẹ́bí ẹni bá àbòsí fún yé wa kó o lè ẹni tó ṣàbòsí tó ní káàmù lọ́wọ́ àdébì ní ẹbí ọwọ́ ẹ̀mú ẹ̀mẹ́jọ ṣàbòsí máa ẹ̀ṣẹ̀ àwọn bá kẹ́ Okó ìrà ìfẹ́ràn ọmọ ìyá ìbí ẹ̀yẹ ṣẹ́lú, torí pé ohun orogún, ọmọ ìyẹ́ ṣe oríire wádé, ẹ̀ẹ́ ọwá ń tako, ní ti ìyàwó, gẹ́gẹ́lé ìwà ọ̀. A dògùn sí. Ẹgbẹ́ wọn bàbá wọn ṣe ń lọ sí ìgbì láàrin ẹ. Ọmọ mi ò dé láti bá ní ìsinmi yóò fẹ́ ọkọ̀ lábẹ́ sí. Ayé máa bọ̀, àwọn onígbẹ́ ọ̀rọ̀ oṣù béèrè lọ́wọ́ ẹ̀ ṣé láàrin oṣù méjì mọ́kànlá owó onílé oṣù kan ní bábí náà ló ti rí jíìpù níbo ló ti bá ṣàlàyé tó bá jẹ́ tẹ́lẹ̀ ní ẹnìkan ò ní kí káàbọ̀ ó lè ní ìtú ó sọ ní ẹ̀rẹ́rẹ́rẹ́ ìwọ́n bíṣẹ̀rẹ̀ tó ṣiṣẹ́ mọ̀ tó lè bíṣẹ́ pa ó pàtàkì bíṣẹ́ẹ̀tì tí ò bá yé wa àwọn gbogbo ìtánẹ́tì olóògbé àwọn ìgbẹ́lẹ̀ wọn ẹgbẹ́ láti nípa príjì tó sọ mú wa ẹ̀rùn-ún-ṣe hákì ìgbàtọ̀ wá owó pẹ̀lú lọ ìrà àwọn ìgbà kò lè ní owó lọ wà nígbàtọ̀ láwọn fún mi ní gbogbo ìfẹ́ ẹ̀wọ̀ láti owó olówó ẹ̀yìn àtàwọn ìdáwọn ọjà tó dáhùn ọmọ èkó síbàdàn tàbí ọmọ àbújá sí kánò ẹ̀yìn àti wọ́n ti sẹ́ẹ̀mù ní àwọn òpààyàn ẹbí pààyàn ṣùgbọ́n ẹ̀kúra mọ̀ àdìkọ́tùlù gọ́ọ̀hì àti àdìkọ́tùlù lóyìnrì gọ́ọ̀hì ní èèyàn pípa tó kojú náà àti èèyàn pípa èyí tí ò kojú náà ẹni tó rá sí Ọlọ́run sàlọ́wà ká ṣọ́ra wa nínú wọn láti ìrìnlẹ̀ ìlú lọ́lẹ̀ ìyá. Ó bẹ nínú àwọn mùnábì kì í tí ń kó lè rá bá nàbí. Ìrìnlẹ̀ àwọn onígbó bá nàbí wọ́n wọ́n rẹ̀ ọdún ẹnu lóhun yà wà lọ́dún Ètílà ẹbí ìtẹ́lẹ́tì ọmọ gbogbo ìyàlínà sọ́rọ̀ rẹ̀ lọ sí lọ sí ní àkápà àwọn ìgbàwọ́ lọ́rọ̀ àwọn bákan ní bá sọ̀rọ̀ ọjọ́ náà sọ̀rọ̀ òlú wọ́n á ní kí ni mo fi lọ sínú ikọ̀ ìsìnlẹ̀ ọ̀fíkà lẹ́ní wọ́lápọ̀ ní sọ́ọ̀fì àwọn apàdà síbi táwọn tó lọ sí أن جاءه الأعمى وما يدريك أنه يزكى أو يذكر فتنفع الذكرى كيف أنت الشرف عليك أما من فأنزله يقضى وما عليك ألا يزكى من الشجر àní bèèrè lọ́wọ́ rẹ̀ àtẹ́lì tí wọ́n bá pọ̀ láàrín ní bọ́ra ọmọ ìgbà tí a wà láàrín lẹ́rẹ̀ tó ṣe kí ọrọ̀ sí ní bí torí ọlọ́run ní kó rí ní ó fi ṣẹ̀gbí wà máa aláàrọ̀ sí ní náà ìlànà bàlá àgbèrè kò sí tó jọ ẹ̀bá kàbí ìgbókàkéde ìgbàgbà ó bá ẹni bá fẹ́ ó gbà ẹni tí ó lábẹ́ láti àárín ìdè sọ́ìpì ààrẹ ọlákọ́dà tẹ̀lé mọ́ lẹ́gbẹ̀ lákọ́dà àwọn ọlọ́pàá ní máa tẹ̀lé ọgbà jọ wọ́n bù kó ló lọ sọ́dúnra àbúrọ́sí dss lẹ́yìn àwọn èrò وما عليك ألا يجلك وأما من جاءك يسعى لعوابي ẹni tó wá ń bá ọjá pàá tó gbìyànjú tàbí ní ààrẹ ọdún ayọ́ ṣe ẹni tó páyà ọ̀nà ní ẹni tó páyà ọ̀nà ẹ̀rẹ̀ ẹ̀rẹ̀ ẹ̀rẹ̀ ẹ̀rẹ̀ ẹ̀rẹ̀ ẹ̀rẹ̀ ẹ̀rẹ̀ ẹ̀rẹ̀ ẹ̀rẹ̀ ẹ̀rẹ̀ ẹ̀rẹ̀ ẹ̀rẹ̀ Àwọn àpá ní ọlọ́run ti jú àlẹ́lẹ́ ọlọ́run fẹ́ra àlẹ́lẹ́ ìlú tí ó dákọ̀ rẹ̀ lẹ́. Akàtàwàtàwàtà ó wá ní ó wá ní ìrìn, ó wá ní kọ́ pẹ̀sù, ó wá ní gọ́ọ̀rìn ẹni tí a ń sọ̀rọ̀ nípa ẹ̀ nínú ọ̀rọ̀ ṣe lọ́rọ̀ ara ọlọ́run wá lórí mọ̀ọ́mọ́rin tó kọ́lọ̀ ń pàdà rí ẹlẹ́ ń kọ́ wa ní ẹ̀kọ́ bá a ṣe máa ń lò pẹ̀lú àwọn olórí tàbátẹ́sọ bí wọ́n ṣe tí ò dáa ṣẹ́lẹ̀ tù àti ìlà ọkọ̀ ẹ̀mẹ́lẹ̀ Ìṣẹ́gbọ́n náà ló wà láti gbogbo ní ìlú sí ìṣẹ́lẹ̀ yìí. Àti lọ láwẹ̀ lọ́lẹ̀ pé lágbàdá lọ́wà ti àmúrì. Mùsùlùmí ò ní ya àwúrí orúkọ ọlọ́rọ̀ ní ìgbẹ̀ ọ̀rọ̀ náà ti jàre. Tọ́jú ẹ̀kọ́ kan nígbà ní ẹ̀kọ́ ẹlẹ́ẹ̀kejì àkútẹ́ bá jẹ́ ní eré tí ọlọ́pàá tí wọ́n ṣe ṣùgbọ́n tẹ̀yìn torí pé kò sẹ́ni tó pé ààrí sọ ọ̀rọ̀ ìkọ́gbẹ́ wọn yẹn ní sọ tó jẹ́ pẹ̀lú tó bá gbọ́ yóò mọ̀ pàtàkì lágbárí ìgbàmẹ́ agbọ́nà a nìkan tá ti mọ̀ sẹ́ni rẹ̀ ó ti ṣe national office financial services tí wọ́n bá

kò sẹ́ni tí ó lè máa ní ìwò àtàmọ̀ ọgbẹ́ lọ́wọ́ látàmì àríwẹ̀ ní sọ́run kàmẹ́rin àmẹ́sàrò àyẹ̀lẹ̀bí ní kọrílá wàlàtọ̀ àpínlẹ̀ máa lápọ̀ ọ̀pọ̀ta lẹ́yìn rí wà pàánìyàn ìlànà àmẹ́sàrò láàrin torí pé kò sẹ́ni tó lè fọwọ́ rẹ̀ sọ̀yà ohun pé kò sẹ́ni tó lè fọwọ́ rẹ̀ sọ̀yà ohun láti ṣe nígbà pé ìṣọ́nà àdájìkan nígbà tí àkókò tí ó kù súnmá ọlọ́ọ̀bá ní rájá àìsùlọ́ ìwọ̀lẹ̀fà wà wọ́n ní ìjọ́nà láti ẹ̀rọ òkúrú rẹ̀ bí i ìlànà فسبح بحمد ربك واستغفره إنه كان توابا عمر بن الخطاب رضي الله تعالى عنه كيف حكي الدنيا عديوة ونعمل المؤمنين فسبح وعدهم المؤمنين من àwọn ṣúrọ́ ní àwọn ìdìmọ̀ tí dìmọ̀ lápá náà ó wá bí àtìláìmọ̀ Àwọn àgbààgbà nínú ṣúrọ́ yẹn tó wọ́n wá ń kọ ní inú pé kò ní Rómàrù ṣe lè mú ọmọdé wá sáàrin àwọn lábọn sọ̀rọ̀ ní wá sáàrin àwọn lábọn ń sàwọn àlàyé tó ní wọ́n ń ṣe mọ́jọba ìlú. Kúmọ̀rù wá kẹ́ sí ẹ̀ wọ àwọn Yorùbá tí mo lórí. Èdè àpọ́lẹ̀ ní fún wọn ìjọ pé ó máa lọ pé wọ́n fẹ́ àwọn àgbàgbà tàbí wọ́n wá bí ìlò ìsọ́mẹ́ wọ́n kọ mẹ́nú. Tọ́tọ́ bá ti ní wọ́n ń bínú, ó ti ń kí òyìn ìbínú lórí àwọn àlẹ́ádàm máa pọ̀ sóòlù àlẹ́ádàm máa pọ̀ ara ẹ̀kọ́ bá délò pẹ̀lú ọlọ́run ẹ̀kọ́ bá délò pẹ̀lú àmẹ́bí ẹ̀kọ́ bá délò pẹ̀lú àwọn àbẹ́sẹ́ lórí àwọn bàbá wa ó ní àti láwọn lò bàbá ẹni gbé fún lé mú bàbá tó bí ni ó gbé fún lé mú ó sì jókòó sọ́ọ̀fẹ́ lé àti sọ pé bàbá ẹnu kùnkùn yínú àìsẹ́kọ̀ọ́ Ọmọ pé wọ́n tó sọ pé bàbá ẹnu kúrú inú yílú yílú lójú àwọn èèyàn. Ó ti gbé ní bàbá agbékun lé mú. Ìwọ́n tó bá lẹ́kọ̀ọ́ lọ́gbẹ́sẹ̀ ìyẹn lò. Tí bàbá obìnrin ọmọ ọmọ mi, máa wọn tí ó lẹ́gbẹ̀ẹ́ Dáàbí, ìyàjẹ́ ìdíkàtẹ̀ àwọn ọmọ ẹlòmí ìpánilé ìdílójú ọmọ láàárọ̀ tó báyá máa ń bá wọn wọlé ẹ̀kọ́ wọn lẹ́sìn láti wá lẹ́jọ́ ọlá rẹ̀ ló kẹ̀kọ́ ọmọ àìwẹ́kọ́ tàbí bàbá ọ̀tẹ̀ náà fún kàkùn pẹ̀lú kí ló máa pé yẹn mọ́ ìbọ́ìbọ́ ìrìn àti kìrìkì ní òkè Júnior, sọ́ọ̀tì ìjà sọ́ọ̀tì ìjà ọmọ ti bá jù náà amòmò mẹ́kọ̀ọ́ lára ìgbò ìmú ìmú mẹ́kọ̀ọ́ ìlàlá gbogbo mẹ́kọ̀ọ́ orísun fún ìyàlá àìkú àtẹ́kọ́ ní bàbá ìfẹ́ lọ́jọ́sù bàbá lè ẹ̀dá sọ́ra gbogbo ẹ̀ padà lánàá èyí kan ìgbó padà bàjẹ́ tó bá yá oníṣẹ́kò ní sí ìbọ̀wọ̀ ma ṣé wàá rẹ̀ sí bọ́ọ̀ bá àwọn àgbà kò ní sí bọ̀wọ̀ fún ìjọba lórí

Ọlọ́run kan bí yàtọ̀, ọlọ́run ní ọmọrùn-ún ààrẹ mú ṣàtẹ̀ sí. Ọlọ́run ní ń sọ fún àrẹ́lúwà Muhammad, ìdájá

àwọn kan tuntun ní ìdájá rẹ̀ tó wọ́n nígbà tí àṣẹ ọlọ́pàá gbé àtìkẹjà tàbí máa pè ní ìjẹun pàmà nípa mẹ́ta tó rà mẹ́rin yàtọ̀ òjò náà wọ́n máa wọ bí nílá ẹ̀fẹ́ ọlọ́ àbúwájá níjọ níjọ tàbí nígbà náà wọ́n ti pọ̀ máa ìhámẹ́rọ̀ nígbà pẹ̀lú ìyẹ̀kọ́lùwà rẹ̀ wà sọ́kẹ́lù tó mọ̀ wá fún ìrẹ̀ nílẹ̀ ó gbára ọlọ́pàá jẹ́ ẹ̀rí ìjọba kò rí sí ìjọba lọ ó tó jẹ́ ìtumọ̀ ayà àjọ ọkọ̀ ìṣòro àjọ ẹ̀rọ ìtàkì ààbò ìtumọ̀ ìrìn Hákùn ní Umma, hákùn ní Kọ́lá ọ̀pí Umma ìtọ́sẹ̀rọ̀ àpá. Tó rọ́bá pàdé láti ké lọ́dà ọgbọ́lẹ̀ náà Umma, àbẹ́sọ̀rọ̀ lọ sọ́rọ̀ inú àjẹ́sọ̀ láti sọ ọ̀dì. Gbogbo wọn ló kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ wọn ó wá sọ gbogbo rẹ̀ ó dàpọ̀. Lójú wá tayọ. Lójú ẹgbẹ́ ọmọ ẹni pàtàkó mímọ̀ àìlógó lójú kan náà tó bá kọ́ pé ó bí fọ́nú márùn tó bá ti kọ́ náà àwọn ìrẹ̀lẹ́ tó lè lọ sọ́rọ̀wò káàkiri ó jẹ́ ó mú mọ̀ sí bí tán ó wà látàrí ọ̀gá lójú àwọn tó kọ́mọ̀ lọ́dọ̀ wọn àwọn náà wá tú ọ níwe ibi tí ó lọ láti lọ kọ́mọ̀ sí ẹgbẹ́ lórí ó lọ àjọ ọmọ ẹ̀kọ́ Gbọ́ṣe mú kó àwọn ìyọ́ ọ̀pọ̀lẹ̀ bínú, ìbínú àwọn àpá àṣẹ àtàrí ọmọ ìyọ́ ọ̀pọ̀lẹ̀ bínú. Ó bẹ̀rẹ̀ wọ́n bẹ̀rẹ̀ ṣe wà ápò òun àpá. Ṣé bá àwọn àjọ òun ti bínú sí? Ìrùn kẹ́rù yàtọ̀ sí ìwé òru. Májọ́ bẹ̀rẹ̀ sí ìdájẹ́ ẹgbẹ́ ìrìn àwọn ọmọ ẹgbẹ́ ìrìn Táàkì máa rí gbogbo ní ẹgbẹ́ ìgbà sùn, ẹni tó wà àwọn ẹlẹ́gbẹ́ wáyọ́ ìrìnlẹ́gbẹ̀ wọ́n bá rí. Bẹ́ẹ̀ni ẹgbẹ́ ọ̀rọ̀ ẹgbẹ́ wọ́n jẹ́ pàtàkì tàbí àwọn ẹgbẹ́ máa wà lọ́gbọ̀ àwọn ẹgbẹ́ ẹgbẹ́ ìtàkùn ìgbéyàwó wà nílẹ̀ ẹ̀kọ́ àtẹ̀kọ́ ìwé ìgbésẹ̀ ìrọ̀lọ́wọ́ wà. Má mà pé kò ayé àwọn bàjẹ́ níbi láyé láti kò lè tó ṣe mọ́. Tẹ́sọ́ wẹ̀rẹ̀ ayẹ ọmọ bẹ́ẹ̀ kò lè tó ṣe mọ́ àti tó bá nà mú ọmọ lórí tó ṣe lẹ́gbọ́n máa kò láti ló lẹ́gbọ́n máa. Ebi òsì ìdánú ìsì ò gbogbo àwọn kọ́lá. Ṣé ọkọ̀ àbáwa láti ìgbẹ́lú lé nínú pẹ̀lú ọkọ̀ ẹ̀mọ́kọ̀ yóò. Ó bá wà bá ilé orí ní tí wọ́n ti kọ́lẹ̀ kí àwọn ọmọ ilé jẹ́ òun àwọn alẹ́kùn mọ́mọ ilé òun láì sí ìgbàlú. Náà wọ́n láàárín ìrìn òjá sí ókè àríṣò orin náà kí Títà tó ṣẹ́ẹ̀ṣẹ̀ lè láti mú òyìnbó, ó náà mi tó dùn ní àwọn ọkọ̀ ní ṣàmà àti mẹ́lẹ́ ìmọ̀lẹ́ tó àbáwá tó ọwà ní kí

Àwọn òṣèlú pàápàá ẹgbá kí ó lọ́lọ́ pápá. Àbájáwá, ọ̀pẹ́ ẹ̀wọ̀n, láńkì lè Àwọn ọmọ ọdún wa.

pọ̀. Láàpọ̀ àwọn ọlọ́pàá ẹyẹ ẹgbẹ́ àbàbá àtẹ́lẹ́gbẹ̀rẹ̀ ní Mata PhD. Ṣé wọ́n ká àwọn ọlọ́pàá àpapọ̀ skúù, bẹ́tẹ́mẹ́ntì skúù bẹ́tẹ́mẹ́ntì tuntun káwọn èèyàn máa tẹ̀ láàpáà ní ìkọ̀rẹ́gbìn mẹ́rin ìjọba àwọn wọ́n tako skúù ìdájọ́ olóòpó ìlú tẹ́lẹ̀ tàbí disciples ni wọ́n kò tẹ́lẹ̀ ìbáyé títí wà

lórí àwọn ìṣẹ́lẹ̀ tí ó ní lẹ́fà ọ̀sí ìlú tó rí bá ní olókùn. Ọgbẹ̀rán ọ̀rá ìtààrú pẹ̀lú ọgbọ̀nà ọlọ́ṣà ìjọba láti rẹ̀. Ìtààrí tó bá mọ́ ọlọ́pàá ló wá. Ìtààrí tó bá mú bẹ́ẹ̀ ọlọ́pàá ló wá ọ̀dọ̀ ara ara àti ṣẹ̀gbọ́n. Ìgbó ṣe wà nínú tí wọ́n ti káàkiri ọmọ ẹ̀yìn mọ́ta nígbàtí wọ́n lọ wá kọ́ bẹ́rù ẹja ẹja tó ti gbẹ tí wọ́n ti ká fún sáfọ́nù pé ní sẹ́jà ìpá ti sọ jí kó o sọ fún mi ẹja sọ jí ẹja ṣe mí mi ẹja lọ kò wá sọ fún mú bá ìgbà tí wọ́n fẹ́ mi kan tó ti rẹ̀ wọ́n mú bá lẹ́jà wájà kí ló rí ẹja ti lọ ìlú àtọ̀wà náà àti ẹ̀rí ìfọ́nù ní àgbẹ̀rẹ̀ kò sí tó wà ní lápẹjú àṣẹ ìfọ́nù lọ ní ìjẹrẹ lọ́tí èyí máa ń dáàrì lápẹlẹ̀ ọlọ́ọ̀bá lókà méjì ẹ̀kọ́ wa lókà wá láwá ń jókòó ẹ̀sán tí ń dájú jókòó ọlọ́ọ̀bá jókòó wá ju ọlọ́ọ̀bá pàdánù rẹ̀ dáadáa ọlọ́ọ̀bá tí ó ká gbogbo wa ọlọ́ọ̀bá tí ó bàjẹ́ àdébọ̀ dáadáa ọlọ́ọ̀bá ó ṣe lẹ́nu kọ̀ọ̀kan wa àwọn táà ń wí àwọn táà ń wí jù àwọn táàrí sọ́ọ̀bù àwọn akọ́lá lọ́sọ́ ní ṣùgbọ́n wọ́n tàbí àkáwà bí i gbogbo àwọn táàrí wí náà ní jáṣì gbogbo àyíká tí ń bọ́ ọ̀rùn jáṣì sọ àti àwọn àtẹ̀yí ọlọ́jọ́ láti wọlé ọlá